omi jù wọ́n lọ omi lágbà omi jù wọ́n lọ omi ò lápá omi ò lẹ́sẹ̀ omi wọ́n yọrí tẹ̀lẹ̀ ẹni fojú dodo omi àgbẹ̀ lọ omi lágbà sinimá tán sọ Seriki múvi ọ̀gá àgbà níbi káṣẹ́ sinimá corporate pictures ló gbé jáde pẹ̀tí gbó ti ju omi la gbà. omi tó ń gbó didi èèyàn tó ń gbó didi ilé tó ń gbó didi ìlú lọ. omi tí ò lápá tí ò lẹ́sẹ̀ tó ń wọ yanrìn gẹ́rẹ́rẹ́. fọládára dé àtàwọn tiẹ̀. ọmọ olúwẹ̀rí màgbọ́ òjò tó ń bá wọn jà tó ń bá tòde bàbá wọn lọ. ọmọ ayé ni mí mo ti báyé jẹ mo ti báyé mu ọmọ ilẹ̀ ni mí ẹni gángan lọ́mọ ọ̀rọ̀ lọ́jọ́ mo dé mo wá gbéná wojú ẹ̀pọ̀n ẹ̀ ní bùbá èmi rè kí lọ pè mí sí ìwọ àlùmọ́tò gbogbo yọ ìwọ. dá padà omi ń bínú lọ́wọ́ kẹ́ni tí o mọ̀ wẹ̀ o mọ̀ wọ́dọ̀ alágbálúgbú omi lógúnlógún lọ́gbọ̀lọ́gbọ̀ omi àgbẹ̀ wọn lọ sinimá titun omi làgbà it's a blockbuster. irọ́ ni o lójú ẹ̀mí mi kọ́ o ò lè fẹ́ ọmọbìnrin yẹn. tí ẹ bá state any tangible reason i am sorry mo máa disrespect ìyẹn ọmọ yẹn ni máa fẹ́. ṣé torí pé n tà wí kò tí ì kan ìdílé ẹnìkan kan nínú yín ẹ wá dákẹ́ sí i ẹ dákẹ́ rigidi bí omi àmú. ọ̀yá ẹ wá máa gbé kalẹ̀. bọ́dọ̀ gbọ́dọ̀ written by ọlámídé ọláoyè produced by juliet jato directed by wasiu owó yàgá starring délé odùlé bíjú ògúnmọ́lá madam Shaje, jamiu Aziz, ọbátidé kevin lẹ́kàn látúnjì ọláyẹmí jimoh yẹn kẹ́m fúnmi awẹ́lẹ́wà bíọ́lá adékúnlé juliet jato owólabí Ajasa, mama ereko azizat sọlùmọ́ lùyẹ́ka déwálé túndé sọ́báyọ̀ sírò fẹ́ràn mi ọ̀ yálọ́wọ́ ẹni ètò òdúgbèmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ah kí ló ṣẹlẹ̀ oúnjẹ wo lélẹ́yìí èmi rẹ̀ pé màálù máa wà ń bẹ̀ tó máa máa rọjú tẹ́mi náà máa rọjú. nínú sinimá láì jápé àkọlé ẹ̀ ní omi làgbà àwòtúwò ni ó kọjá bẹ́ẹ̀. ẹ gba lọ́sìnù ẹ tó ń pariwo níwọ̀n tó ṣì máa kú síbi tó wà yìí. ẹ wo ẹ lù pa sí smart, intelligent. One. I'm a notorious thief. I used to work with a group of ten called the faculty. According to the Bible, Delilah was the architect of Samson's downfall. What mi kọ́ tún mi wò, ó mọ̀ wípé orí ọ̀ka ò ṣe é fi ṣan iná o mo wipe ori oka cow shape e fi san attacking bunkers, attacking the Difficulty is headed by father and Jaguar. No, no, no, no, no, Jaguar, Jaguar. I like your confidence. Who is this guy? Find her! ọ̀dàlẹ̀ dálẹ̀ kú ẹni tó bá dalẹ̀ á balẹ̀ lọ. In the book of Father and Jaguar, forgiveness is a taboo. ẹ jẹ́ kí ọ̀ka ṣíwájú kí ṣèbè tẹ̀lé ká wá mọ ẹni tó máa tẹ ọ̀ka nínú mọ́lẹ̀. Thank you, Father. ẹ aṣáájú àmọ́ o kó mọ̀ mú kó lówó ẹ̀. dọ́là kò má tán o ẹni bá dánwó ẹ̀ Yes, daddy. Mo ti send there? three thousand five tẹ́ bèrè yẹn. Yes, sir. Abẹ́ fẹ́ sí ni. Tí wọ́n fẹ́ sí mo lè bá yín gẹ̀tì ẹ̀ máa bá yín Yes, sir. Yes, sir. Ẹ máa gẹ̀tì. Kórìíde, ọ̀fà, owó mi dà. Owó mi dà náà ó dẹ̀ ka yìí má ṣe rí kiri owó mi dà. àjọ ni mò ń sọ́n pa ẹ̀. àná mo bí ẹ o lè nì òkè èyí báyìí owó mi dà. jọjọjọ <laughs> ṣé kì í ṣe owó tí mo gbọ́ kórèdé tó ń sọ lórí fóònù ni wọ́n sọ. owó wo ni. ó send three thousand five hundred sí dáàdi ẹ̀. ṣé kì í ṣe owó yẹn. kórèdé kórèdé má dẹ̀ kí ṣòro ìwọ gan mọ̀ ó mọ̀ pé èmi ló kọ̀. Ah, um, afa afa afa owó mi da? Um, actually um, um, actually um, um, um. ìṣègùn kò yé mi um, mi ti ẹ̀ as in ah. owó kò sówó yẹn like I don't have it. o ti wọ voicemail. Eh, eh actually um, um, um. Banro who sent three thousand five hundred dollars to Nigeria lọ́wọ́ kan Kúrìdé Ọ̀fà náà má ṣe báyìí má jẹ́ kí èṣù lọ. What of this? Ah, Bambi owó mi, ìwọ ọmọ mọ̀ pé mi ló fún. You know, mo mọ̀. Bá kí ni? Ìwọ ló kàn. Ẹ ẹ́ o sọ pé ìwọ ló kàn. Tọ̀ bá a gbé kíní wa. Bá wa gbé e, ìwọ ló kàn. Òun fẹ́ gbé kíní ìwá ìlú ló kàn fẹ́ mi. Ó bá ẹ̀ ó bá fún ẹ. Má dé kí n ṣe ìwọ. Bá ń gbọ́wọ́ mi kó rẹ̀ dẹ̀. Kò fún ni. Kò fún. Ó mọ̀ kó wrong. Ó mọ̀. Mi ò mọ̀. Àwọn fàkí ẹ̀ òun ló sọ wọ́n lọ ṣe ní ní ní kókókó. I don't know wetin dey happen kí ló ń ṣẹlẹ̀ gbogbogbò o ò lọ bí iṣẹ́ mọ́ o rẹ̀ kàwé mọ́ kí ló ń ṣẹlẹ̀ blessing ṣé mo ṣe wà lọ́wọ́ tí mo wà yìí owó ni mo wá i don't have time for all this i have to send money to my father bàbá mi need owó mo ní láti send owó sí bàbá mi so owó ni mo mo ṣe wà yìí owó ló bá mi gbogbo tó sọ yóò bá mi. ẹ tí ò bá ṣiṣẹ́ báwo ló ṣe fẹ́ wá gẹ̀ tó. ṣé wọn ṣe àwọn eré ṣe five dollar an hour. yẹn ló máa ló máa jẹ́ kí wọ́n ah, ah listen wo ah i'm not in the mood o i'm not in the mood kí ṣáà débi tá à ń lọ kí n kí n mọ ọkọ tí mo máa rí dé rí dé bẹ́ẹ̀. everything is okay a ní ìwọ mú wa òkè everything wa òkè owó ni mo ní ìtẹ́ tó bá lówó o lè fún mi o lè fún mi o lè fún mi. mọ́tò ẹ̀. yeah this is my car i tell you say i go blow. <laughs> benz leléyìí. yeah na ṣe ọlọ́yẹ. ah tọ́ba. i tell you say i go blow. ẹ á fa. mo wá. ojú tó ti rí ẹ ti pẹ́ náà ó mọ nǹkan tó ṣẹlẹ̀ àwọn boys ní dúró dè mí sí so màá kọ̀ sáré exchange contract nọ́mbà yẹn náà ló ṣe lò. ok eh, màá text address mi sí ẹ. má ṣẹ̀dẹ̀ sí nọ́mbà mi jọ sẹ́ǹdì ẹ̀ sí nọ́mbà ọ̀rẹ́ mi. Eh, ok um, eh, fóònù mi ní fault. fóònù mi ní fault. ok um, sista oh all right it's six three two nine nine nine six three two four. um thank you. Ah, so uh, I'll give you a call now. Uh, all right. Uh, my yeah, my wife, my shall get here. All right now. Ah, okay, kò sí problem. Okay. ah tọ́ba. Eh, toba ni I remember you used to talk about him. Eh? Bàbá ọ̀rẹ́ mi, a tún máa ń ṣe gig me. Ah! Kóredé, eh? eh, kí Eh, dé leti wò sọ pé fóònù ẹ̀ ti bàjẹ́, fóònù ẹ̀ ò dáa? Ó mú kọjú sí ma kan, màá máa wá nǹkan, màá gbọ́gbọ́n dá sí. Anyways, tábà Mo ní fóònù kan bíi iPhone kon tí mi ò lò mọ́, màá fún ẹ̀ tábà Mm bọ̀. <laughs> Ah. Àjàní. Àkànmú. Èmi ò wá bọ̀ ṣeré o. Ẹ̀dùn tó ń dùn mí lọ́kàn ni mo wá sọ fún ọ o. O ti ń dọwọ́ rù. Ọwọ́ mi rè kí ni mo dàrú yọ ọwọ́ báyìí. Ọ̀dọ́wọ́rú. Ọ̀dọ́wọ́rú. Kí ló dé tí wọn gbọ́ kokoko? Ìkà kan wọlé sórí fóònù mi wọn ọ̀rá láti. Irú ọ̀rọ̀ wo ló ń sọ yìí? Ó ṣiṣẹ́ oṣù fún mi kí n fún ẹ sálárì mi. Àbí pàdé ìlú fẹ́ máa gbowó ṣé bó ní mi àti ẹsẹ jọ fọ̀rọ̀ tì sí pé bómi bá ti dà sórí yóò dé gbogbo ara omi ṣé wàá ń dà sórí tí ọ̀dọ́dọ̀ tí ò dé gbogbo ara tó kù mọ́. ṣé kò débẹ̀ ni. kò débẹ̀ tó. kò débẹ̀ tó ah, ṣùwọ̀n náà gbọ́rọ̀ tó sọ kò débẹ̀ tó báwo ni o ṣe débẹ̀ tó. Ah. wo akọ̀mú èmi ò láìkì bó ṣe máa ń sọ̀rọ̀ bó ṣe máa ń sọ̀rọ̀ ah, wo mi ò láìkì kó máa sọ̀rọ̀ ẹni tí ò ní làákàyè ló ń sọ̀rọ̀ báyìí bẹ́ẹ̀ ni akọ̀mú bẹ́ẹ̀ ni kí ó fẹ́ jọ bẹ́ẹ̀ lójú mi o ọmọ fi four thousand dollars ránṣẹ́ mo fún ẹ twenty thousand naira sẹ́yìn ò tó fọ́ọ̀sì twenty. Àjàní ṣé bí mo béèrè owó lọ́wọ́ rẹ ń jẹta ìwọ sọ fún mi pé kò sí kọ́bọ̀ lọ́wọ́ rẹ. nígbà tí o wà sí nǹkan. àmọ́ gbà tá sàkẹ́ dọ́dọ̀ rẹ lánàá tó fọwọ́ rọ́ lẹ́yìn ọrùn ọmọ kó wó bá sàkẹ́. ewu ti ẹ pẹ̀lú sàṣàkẹ́ kí ló fi wéra ewu ni ti ẹ pẹ̀lú ẹ kí ló fi wéra wọn yìí. Ah, ah, eh, eh, eh, tá sàkẹ́ ṣe fún mi ṣó lè ṣe fún mi ọ̀gẹ̀dẹ̀ wo kòkó yè tán wá digi burúkú. kòkó wo lo wòye mo dáhùn kòkó wo lo wòye ṣé o wà ń bẹ̀ ńgbà tí mo sun kórede ni o wà ń bẹ̀ ńgbà tí mo tọ́ ni ṣé o wà ń bẹ̀ ńgbà tí mo rànrọ́ léwe ni. nítorí pé o ràn mí lọ́wọ́ bí ṣe máa rí nǹkan gbà lọ́wọ́ ẹ̀ ó lè wá sọ́ di bàbàrà dá mi lóhùn wá sọ́ di bàbàrà kò ń bàbàrà kò ń ṣe bàbàrà o. Àjàní bàbá Kórèdé tó o bá jòun gbé mọ̀mọ̀ jòun gbé ọmọ lórí tàbí tèmi àti ẹjọ́ fi sí tẹ́lẹ̀. oríta kíni oríta kíni olè ní ẹ ayókòlówó tó yó ní ẹ ayókòlówó tó yó òun ló fẹ́ yà. Àjàní mo bọ́ dé mọ́. èmi náà bẹ́ẹ̀ dé mọ́. Ah, ah. ọmọ sẹ́yìn four thousand dollars sí mi mo dẹ̀ fún ẹ twenty thousand naira ṣé iye ò tó ni tó bá pé bẹ́ẹ̀ náà ṣe ṣe lọ́mọ tó ti gbàgbé rẹ tẹ́lẹ̀ tí ò rántí rẹ mọ́ hmm. tó bá pé bẹ́ẹ̀ náà ṣe ṣe téèyàn fi mú jẹ mọ́ kówó fóbìn. ọlọ́run fi ẹ ṣe sábà bí kó rántí ni ó dẹ̀ ń pariwo o òun pariwo àṣàkẹ́ òun pariwo ṣé táṣàkẹ́ lè ṣe fún mi ṣé wọ́n lè ṣe ni. wọ́n ṣe jù bẹ́ẹ̀ lọ. ó lè ṣe ó lè ṣe dá mẹ́wàá ṣé o lè tẹ́rẹ̀ ẹ́lẹ̀ fún mi. bíi ti bò. bíi ti bẹ́ẹ̀ náà ni ìgbádùn tí mò ń gbádùn lọ́dọ̀ àṣàkẹ́ mi ò lè gbádùn ẹ̀ lọ́dọ̀ ẹ kí ló dé ah. ọmọ mi dẹ̀ ló ń fowó ránṣẹ́ òun ni mo fi ń gbádùn kí ah. wá ní gbogbo wàhálà ẹ̀ aláìmọ̀kànmọ̀kàn ni ẹ́. aláìmọ̀kànmọ̀kàn. bẹ́ẹ̀ni. Ah. àkànmúmọ̀ ni. ó ti mo fọ́ lójú ni. èmi tí mo sọ sílé tí mo ń bara mi lẹ́rù. Ah, eh, ṣé bí wọ́n nìyẹn ẹ bá rẹ lò ń bà lẹ́rù wá ń bè mí lẹ́rù ni. Ah, àkọ́ríkọ da ẹ tó bá rí kò da. àjàdé wo ni. bẹ́ẹ̀ mọ́. ọ̀rẹ́ mi. ayé kólówó tó yó. dákun rọra ṣe. kí ló ń ṣe fẹ́ nìkan ṣe rí. Hmm, lọ́mọ rẹ̀ ń bú ọmọ ń ṣe ní sábàbí lásán ni ẹ́ ọlọ́run ti ní bó ṣe máa rí nìyẹn ní sábàbí lásán lásán ni ẹ́ nítorí pé òun mú lọ sí kíní rẹ̀ fẹ́ sọ́ dìrì mọ́ mi lọ́wọ́ wọ́n wá gba kíní kó lẹ kíní fún mi jàre. She's a freaking thief. She's a thief in my house. She stole all my valuable items. I don't care. I'm calling the cops. She stole my ah. she stole my watch. She stole my gold. She stole all my jewelry. Ah, ah. I'm calling the cops. I don't care. If it wasn't for her, she would be in jail. It's fine. It's fine. Kóredé Kóredé ọ̀rẹ́ ni mo ṣe tí mo kúkú wá ṣiṣẹ́ pọ̀ rẹ̀ mi. ló wá lọ jí seven thousand ó di di seven thousand ó tún wá dúró síbẹ̀ ó tún jewelry ó jí gbogbo ẹ̀ ó ti wàhálà ẹ fún mi ní id card mọ́. tí tèmi ti Ah! mo ní àti fún wọn ní id card fún wọn ní id card àwọn ọlọ́pàá ò ṣọ́ra ẹ̀ ẹ má yá yá yá lọ bá ìdí ìwà ẹ lọ bá ìdí ìwà. ọ̀fun ọ̀fẹ́ kọlọ́run kò ṣe ní kọlọ́run ó mọ̀ wá tó ń jí seven thousand ṣé o ti fún wọn ní ah, id card. ṣe rò pé mò ń ṣeré pẹ̀lú ah, id card ti ẹ̀dá. ṣe bí wọ́n ti gbà ẹ̀fẹ̀ fún wọn ní id card ẹ̀. ṣé nǹkan ṣe yìí. fún wọn ní id card yọ. mo rò pé ẹ̀wọ̀ wò sí. pàtó pàtó fún seven thousand. id card. Ah, ìsinmi. ìyá ẹ̀kọ́ wá bọ̀ wẹ̀. gbà ìsinmi kí la fẹ́ ṣe máa lọ́wọ́ mi máa jọ torí olú ìyàpọ̀ jókòó ìwọ náà fọwọ́ seven thousand dollars eh? and jewelries and I will pay it within two months. Ah, calm down ẹjọ́ máa gbogbo nílẹ̀ máa sanwó ìyá. àwọn olóòlù ní ìṣe kòkó ẹ̀wọ̀n mo ti kọ́ mo ti kọ́ òrè mo ti kọ́ kí lẹ́ni kí n kọ́ mọ̀ kí lẹ́ni kí Korede story. I'm calling. Sorry. I know seven thousand dollars and jewelries I will pay in two months time. Àti orúkọ ẹ̀kọ́ kò dẹ̀ sign. àǹtí ẹ fún one two years. ẹ ṣe sign for two sign for two. àbò ṣì ń ah sign for what. Hey, ẹ sùn seven thousand ẹ ṣe kí ayọ̀ wọ́n sí my ah. time. sorry. Jesus. kúlíọ̀ fàgbà. wá We're sorry. We're sorry. We're working on it. Ah, seven thousand. people are wasting my well, time. well not she's òun náà nílé yín tí gbogbo don't worry don't worry we are working on it. i will do it. we are doing it. ìyá yẹyẹyẹ ṣe kíá. Money ní júrì lọ́wọ́. ìyá share? ṣẹ́ ẹ̀. jókòó kí ló relax o ti kọ́ tiẹ̀ ah, relax. ìyá ọkọ kọ́ mi jẹ owó yìí. yọ̀rọ̀ ah, kókó tó lórúkọ wọn. ó mọ bẹ̀bẹ̀ mo ṣàbẹ̀ fún bẹ̀bẹ̀ ó kúnlẹ̀. kúrèdè ẹ̀gbọ́n lọ́ọ̀bù ara yẹn. ìwé wo a máa you are wasting hey, my time. mo ń kọ́ mo ń kọ́ kórèdé mo ń kọ́ o. Hmm. Ah, kórèdé nǹkan tí màá ṣe fún ẹ nílé. Ah. Ah, yeah i'm sorry nine one one. oh wait you don see my see ba mélòó. mo ti wọ àkọ́. mo ti sáì mo dá fẹ́. àti òye. ìwọ àtàlí ìwọ àtàlí.

Ah, wọ́n tún ya píkṣọ ẹ̀ jésù wọ́n ti yà àti jésù wọ́n ya ìdí. kọ́rẹ́dé kọ́kínní. kọ́rẹ́dé nǹkan tí màá ṣe fún ẹ nílé yìí. ọmọ yìí ó fẹ́ wù ú fẹ́ kí n pa wọn lọ́kàá kan wá gbé. no no no no no ẹjọ́ máa ó ti kọ́ ó ti kọ́ àwọn ìgbà mélòó. mi ò lè rí seven thousand two mọ́tò mi ò jí seven thousand. àti ẹ̀kọ́ two years. ẹ̀kọ́ ah. two years àti seven thousand. ǹjọ́ máa ń rò fún mi. please give us two years. ìyá ẹ̀ ẹ wojú mi ẹ sanwó yẹn in two months that is what eight eh? weeks eh? owó àtijọ́ ìgbógbó ẹ̀ ní kẹsàn-án in eh? eight weeks ọlọ́pàá ló máa gbé nínú lẹ́sìdẹ̀ ọlọ́pàá ló máa wá gbé gbogbo yín kúrò bíbá yìí ah, rubbish. Ah, ah, Kúrèdé, jọ kí ló fọwọ́ ṣe? fi sí mi. kúrèdè kí ló fowó ṣe ìwọ kọ́ ni mo bá sọ̀rọ̀ ní kí ló fowó ṣe. bísí má bàa lò ní eré kẹsì. kó bá nù ṣe ní àárọ̀ rà kó bá nù ní àárọ̀ rà tán kúrèdè kí ló fi ṣe hmm. kúrèdè kí ló fi seven thousand ṣe. Oh kúrèdè ń jalè seven thousand ni wọn fi máa bá mi kó bá nà mí ọ̀rọ̀ rà. Ah! Ah! òrèlú òyìnbó òrèlú òyìnbó mo lọ. ẹni tá a gbé dání kò yẹ kó tún gbé ní pọ̀n ẹni tá a fà dání òun ò tún lè fani. Be careful àwo kó má bá kó bára rẹ̀. All work and no play makes Jack a dull boy. Ìsinmi ìsinmi ìsinmi díẹ̀díẹ̀ lára ń fẹ́. léde tí wá sọ́dọ̀ mi nìyẹn sí i ojú tó ti mọ ni rí olè iṣẹ́ kò wọ́n mọ ni mọ́ màá help ẹ. sórí irú help tí màá ṣe fún ẹ màá introduce iṣẹ́ kan sí ẹ at least wàá máa make minimum of five k weekly. Ah five thousand. Yeah. weekly. Mm-hmm. ah tó bá a. wọ́n gbé mi mọ́ ọ̀rọ̀ àná five thousand dollars weekly that's almost twenty thousand. you no know wetin i dey do. you ma move powder i mean <laughs> that's the only way you go survive out here. o má gbé mi mọ́ra jàre ah, wàá máa mọ̀ bọ́n ṣe make five thousand weekly that's that's twenty thousand in a month ló wàá máa gbé rú bíbáyìí. Ah, ah mo mọ̀ kó ti upgrade but kò tó yẹn. ẹ máa gbọ́ nǹkan tí Kóredé ń sọ ṣé o mọ̀ pé àwọn tó ń ṣe irúṣẹ́ tèmi ń ṣe yìí irú coded era tó máa ń gbèrè it's called coded life kò sí anybody tó mọ bó ṣe ń lọ bíbí. ẹ ẹ kò tí powder tó ń sọ yìí ni kò fẹ́ yé mi powder wo lòun ń tà tó a fi ń mẹ́kì five thousand a week. cocaine. Um, ah irọ́ mo ti sọ fún ẹ condition tó wà yẹn sìn tó bá bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní ṣe a máa pa bíi five k ten k. ah tọ́ba ok. ṣé wàá ṣe àbó ṣe wàá máa cash out on the steady. think about it o. Ah. àwọn ẹ̀ṣẹ̀ tí ọlọ́pàá kò sí wàhálà kankan ṣe máa jẹun. ok jẹ́ ń sáàbù ẹ pẹ̀lẹ́. Àti hm. bọ́ sínú owó o thousand. Ah. omi àmujù yé oyé inú fi ni o bí a bá ti pọ́n ilé o ó máa yẹ kí ẹ pọ́nra yín lé o àgbà kì í wà kórí ọmọ tuntun ó wọ́ ni wọ́n ń wí. kí ló á dé tẹ́ ẹ fẹ́ yàgbáyà. àwòkọ́ṣe ló yẹ kẹ́ ẹ jẹ́ àwòkọ́ṣe ló yẹ kẹ́ o irú òbí wo lẹ́yìn fẹ́ yà ẹ̀ ń parọ́ tọmọ tẹ́bí nítorí pé ẹ fẹ́ tẹ́gbẹ́ lọ́rùn kárí mi kárí mi báyé ẹni jẹ́ bàbá aláṣejù aláṣejù bàbá aláṣejù aláṣejù ẹ dákun ẹ mọ ṣàṣetẹ ọwọ́ díẹ̀díẹ̀ lára ń fẹ́ ẹ pọ́nra yín lé o kẹ má bà tẹ́ irú òbí wo lẹ́yìn fẹ́ yà ẹ̀ ń parọ́ tọmọ tẹ́bí nítorí pé ẹ fẹ́ tẹ́gbẹ́ lọ́rùn kárí mi kárí mi báyé ẹni jẹ́ bàbá aláṣejù aláṣejù bàbá aláṣejù. ọ̀rẹ́ ẹ dákun fàájì everybody. ẹ wà pa bàbá yàtọ̀ fáwọn ọlọ́tẹ̀ ẹ̀yin wà pa bàbá ẹ dà bàbá ṣàbí bàbá ṣàbí ẹ jókòó ẹ jókòó yìí kò sí wàhálà kankan ẹ bàbá ẹ bọ́ síbí mi ò rán ìránṣẹ́ wo gbogbo àwọn tó wà bíi pátápátá serve wọn ní tán bá mú ah, gbogbo àbúrò dáhùn yàtọ̀ fún ọ̀gbẹ́ni tó jókòó yìí torí gbogbo tó ń sọ látàárọ̀ yẹn àsí ọ̀rọ̀. bàbá tọ́lá ni ṣé sùúrù náà kì í ṣọmọdé a ní gbogbo orúkọ tẹ. ẹni tí ọba jẹ lábẹ́ jímọ̀ só lè pè lọ́jọ́ ńlá ni. sórí sórí ọmọ tuntun mo fẹ́ ṣe mi ìfẹ́ kẹ́ni kankan ra ọtí bíi mọ́ gbogbo tó wà nù báyìí mo rà pa ló bá kọ́kọ́ kó hundred thousand fún yín náà tó bá ka ó gbọ́dọ̀ ta kankan gbọ́dọ̀ ní kankan mọ́ kí ló sọ fún ẹ. fún mi tí ọtí méjì kọlá tẹgà wá sùn sùn ìyẹn bẹ́ẹ̀ ìyẹn bẹ́ẹ̀ kó wá béèrè lọ́gbà tó wà bí ẹni tó fẹ́ pẹpẹ soup ah. ẹni tó fẹ́ àsùn ah. ẹni tó fẹ́ pọ̀nmọ́ aláta ah. ẹni tó fẹ́ eh, barbecue. Ah. ẹja ah. everything ah. ẹ tó bá sá fún a fi ọ̀gbẹ́ni yìí nìkan. Àjàní kí ló dé agbẹ́lọ́gbà <coughs> ni wà náà. ṣe bẹ́ẹ̀ mi ni ìwọ tẹ̀lé wa bí adẹ̀jọ́ fẹsẹ̀ ara rẹ̀ wa bí ni jẹ́ ká máa lọ. ẹni tí ò bá pé ẹni tí ò bá ẹni tí ò bá pé kó ṣe kí ni kó jáde akọ́ríkọ́ dẹ́rù pọ̀tì. má jẹ́ kí n bẹ ja o má jẹ́ kí n bẹ ja tí n bá wọ ọmọ ẹ lọ́wọ́ ò ní láìkì ni o ò ní láìkì mi tí n bá fa bírèkì ò ní láìkì mi o ò láìkì mi o ó ti yẹ èdè sọlá tẹnu jẹ o èmi mo gbé àwọn bí o oh. ó ti yẹ báyìí ká nìkan máa ṣe wèrè fẹ́mi o ó ti yẹ wo bí lọ pọ̀ tí wàá fún mi kó lè bá mi gbé dáwọ́ afẹ́fẹ́ tù that is it. ẹ sà ẹ sà ọjà fọlá ọkùnrin sà wọn ní pé kí n máa ta ọkàn nínú ìgbà ìmọ̀ sáwọn ìsáwọ̀ everybody. bí wọ́n fún mi ní ẹja wọ́n sọ pé wọ́n ti ra báàpá kémi kúrò bá kẹ́lómi bọ́ sí bá ìsàsì ó ti yé ibi tá a ti gbé jura wa lọ a padà sí ara wa. tó ti yé àwọn ọmọ bá tẹnu jẹ lọ́wọ́ fẹ́ ka ìwọ ṣèbí mi àti ìrìnàjò wa bí. ọ̀rọ̀ atẹnujẹ kọ́ ọ̀rẹ́ jẹ́ ká máa lọ. ọ̀tá ni wọ. jẹ́ ká máa lọ. ìwúso káwọn ọmọ wa ṣe ká bá orí nìkan tẹ̀ ń ṣe yìí nà ó. ìta. kí wọ́n ta ìjà fèmí sọ pé kéde jáde kúrò níbà yìí. ẹ bá wọlé ìdí ẹ ta ilé ní fún yín gbé dáwà jàre gbé dáwà àgbà lọ sí wa fọ ẹ kàńdà ẹ kàńdà. Ah, àgbàlagbà ní ìnà gbọ́dọ̀ kọ́ ọmọ àmà ṣe ká máa bá orí wọn tó ń ṣe yìí náà. ẹ owó ṣe yẹ kó rí ni ṣùgbọ́n tí sùúrù ṣe sùúrù àní ìgbogbo wàhálà báyìí náà. ó fẹ́mi náà ní bí àkókò ti gbéra wọ́n bá wá pẹpẹ sùn tó fáà tó láta gbogbo láta súẹ́súẹ́. gbogbo ẹ̀ níbẹ̀. gbogbo ẹ̀ níbẹ̀ kíá ajúra wa lọ sí jàkadì kọ. bẹ́ẹ̀ni bàbá bẹ́ẹ̀ni. ẹ ní ṣe orí mi. àmì olóòwò àtẹyìn òwò. owó ilé máa ṣe àwọn oríire. àmì olóòwò. ìwà náà ló kù lọ. sórí irú eléyìí sìn one point two five mil lélẹ̀ ó lè tó bá dé bẹ́ẹ̀ kúrò dé ó ní question kan tí fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀. Hmm. kí gọ́gọ́ ló ń fowó ṣe like mo rí o kàn ń ṣiṣẹ́ ni o kàn ń ṣiṣẹ́ bí erin ṣá mi rí nǹkan tó ń fowó ṣe what are you using your money for ṣé dandan ni kò ṣàdéwó sí nàìjíríà. ah i have to i must. you have to so you must do it in, is a must that you must send money to Nigeria. Ah, mo gbọ́dọ̀ send owó sí Nàìjíríà kò lè yẹ I just have to mo gbọ́dọ̀ send owó sí bàbá mi I have to take care of him na mo gbọ́dọ̀ send owó. Eh, o gbọ́dọ̀ send owó sí bàbá ẹ ni kò kàn máa ṣiṣẹ́ ká má rí yàtọ̀ lára ẹ̀ o wà máa sọ pé o lákòjọ o ní savings o ní kankan ah èmi gan tó ń bá ṣiṣẹ́ mo mọ iye tí mo ti pa lára ẹ̀ mo dẹ̀ mọ́ nǹkan tí mo ti fowó ṣe so mi mọ nǹkan tí wọ́n fowó ṣe ṣé gbogbo owó tó bá pariwo ọmọ sẹ́ǹsì Nigeria? tó bá kò lè yẹ i just have to send the money ṣùgbọ́n so so so just. um. kò lè yé mi. bámi fi bámi fi mm. size yẹn sí but i need to give it to that guy. oh okay eh. ah, ah, ọwọ́ ẹ̀ ń gbọ́n náà. má wọlé kílẹ̀. lọ sẹ́yìn lórí. eléyìí o. àlàáfíà fún ẹ tó ń bọ̀. ètò rẹ̀ ṣó dẹ̀ da kó máa bínú káwa má lè mú ẹ wálé wọn ní tí wọn bá ń dàgbà ṣe lórí ogun jà inú tóbi lánàá ẹ ti pọ̀ jù. àwa tó ń pẹ ṣódà kó máa bínú jọ̀mí ká má dá sí i ká má lè mú ẹ wálé kí la pera lọ́rẹ̀ẹ́ fún. máa ń dùn mí lọ sá. ipe kí ni. máa ń dùn mí kéèyàn fi ọ̀nà lẹ̀ kó dẹ̀ máa wọgbó. ìtumọ̀ ah, ah kéèyàn rí òdodo ọ̀rọ̀ kó má lè sọ̀rọ̀ gbọ́dọ̀ kí ló ṣẹlẹ̀ gangan náà ká tiẹ̀ wá sọ pé kankan ṣe àjà ní baba kórede ṣé kankan náà tó ń ṣe wọ náà mo dẹ̀ bìlífù pé wọ nọ́mà bọ́dọ̀ tí wàá bá ó ti fún ẹ ní kankan tó tó rírí tó lérò pé ó lè rí lọ́wọ́ ara titi ẹ torí ẹ ló ṣe ń sọ̀rọ̀ rádaràda lẹ́nu ṣé wà ní àjà níwù lánàá yẹn àjà ní sọ fún wa yẹn ẹ ẹ fi wọ́n jẹ bọ́ sí báyìí èló ni ìwọ ti mu pẹpẹ súpù èló ni ìwọ jẹ ẹyìn ẹ kúrò ń bá ẹ jẹ káwọn eléyìí bọ́ sí gbà ní orí náà. àjà ní baba akórèdé fojú tèmi gbolẹ̀ nílé ọtí níbi tá a ti ń ṣe fàájì èló ló ń bẹ lọ́wọ́ ẹ̀gán náà tó ní kárẹ́ àyìndé wa kọrin fóun ọmọ ń sọ ọjọ́ bíi ọdún kan ọlọ́ pé wàṣẹ àyìndé tọ́ba pé ten years ṣe yóò barista ni. àmọ́ tí òye wọ́pọ̀ dùn tó yí ẹ lọ sọ̀rọ̀ tó máa ti wáyé olùnàgó náà ló máa máa ti lo ẹ̀ èmi mọ mọ bó ṣe jẹ́ èèyàn èmi náà máa dẹ̀tún mọ bí màá ṣe ṣe. síbẹ̀síbẹ̀ ọ̀gbẹ́ni hmm. mi ìdẹ̀ nígbà wọn torí gbogbo láyé ṣùgbọ́n látànà kó tó dé ni mi ì ní fìgbà kankan báyọ̀ fọwọ́ sí pé ká fa wàhálà ṣe sùúrù ọ̀gbẹ́ni ṣe sùúrù take it easy kó yẹ kó le tó yẹn náà. kò yẹ kó le tó o kò yẹ kó le tó yẹn ṣé o sí ṣé máa dùn wá bẹ̀ lánàá ṣé o máa tójú wa rí ọmọ bá ti kúrò bẹ́ẹ̀ lánàá ẹsẹ̀ mi ń gbọ̀n báyìí ni níbi tẹ́mi ti ń gba yìí ó kàn mí lábùkù bẹ́ẹ̀ ò wá ń pàrọwà fẹ́mi kémi ṣe sùúrù. sori ọ̀rọ̀ yé mi ṣùgbọ́n kò kí ń wo òrùka wà rúru àfi tí ò bá ní tó sùúrù kí pọ̀ jù. mo ti gbọ́ títí ẹsẹ̀. àti pé tí èkúté lè bá farabalẹ̀ á jẹ nínú ọlá olóńgbò. a ṣe kí ni. á jẹ nínú ọlá olóńgbò. olóńgbò náà ló máa padà pa èkúté njẹ́ òye wọ nìyẹn olóńgbò yẹn ló máa padà pa èkúté tẹ́kúté bá jẹ́nu ọlọ́ olóńgbò ó sún ọjọ́ òkú ẹ̀ síwájú ni tó ní bó ṣe ń jẹ ọlá yẹn tó bá gbẹ́sẹ̀ kí ni ẹsẹ̀ kejì ẹnu olóńgbò ló máa gbé sí. possibility wà o ibi tó wọ mọ́tò dé kó fi ẹsẹ̀ rẹ̀ rìn kọjá gbogbo bẹ̀. kí la gbé kí la jù ọ̀rọ̀ yìí àbí mi. tí ẹ gbọ́ ná ṣé òótọ́ ni pé wọ́n sin òkú arákùnrin yìí sí Canada. kí ni nǹkan tó máa ń ṣe àwọn ará àbúrò báyìí nígbà tí èèyàn kú sí Canada tẹ́ ẹ ní ká má gbókò ọlọ́mọ wálé kí ni wọ́n kí n ṣe wọ́n fẹ́ sun òkú jẹ lọ́rùn ni. ẹnbí náà nǹkan sáwọn ẹbí ẹ máa yá jẹ kó wọlé síbì kan jẹrí. àwọn ọmọ ẹni kú ọ̀sán dọ́mọ ẹni nù lọ. Hmm. ẹ wò ẹ wò kí ló ń ṣẹlẹ̀ gbogbo wọn for the past three days mo ti ń pe lady I don't know what's going on níbo lẹ fi girlfriend mi sí ẹ tó ń gbé inú lẹ́yìn ni ẹ wọ́n sọ fún mi ti ń bẹ ẹ̀mọ́ tó lọ báwo ni ẹ ti máa jáde nínú ilé ẹ̀mọ́ tó lọ tó bá pè láti lé èmi náà máa pè kí ni fẹ́ sọ fún wọn mo ti kọ́ nọ́mbà ẹ̀ kò gbé kọ́ máa pọlọ́pàá o. Ah, ah, ẹ dábìdábìdà ẹ̀ káwọ́ mi o kí ló dé gan-an gbogbo akọ́là ń wa ni láì ṣàròbó gbogbo wa understand the fact that kò sí ilé ó dẹ̀ kúrò lé àwa náà ni nà án kí la máa ṣe sí i bò èyí tó bá everybody báyìí ọ̀tọ̀ọ̀tọ̀ ni èyí tó bá mi ni wàhálà tó kó mi sí lọ́dọ̀ Mr. Anderson haba now ẹ olúwa ti kọ signature báyìí ti tọwọ́ bọ̀wé ẹ àmọ́ bí tó ń gbé lọ signature ti rìn lọ ẹ wọ́n wá dé sí wọ́n kó lùwà ìmọ̀ọ́rọ́gà you put your signature to this some some some is this not your signature yeah yeah you put it so you have to come down. jọjọjọjọjọjọ gbọrọ akàrí bíbá dọ̀ wọ́n abẹ́ iná. gègé. èwo ni o tọwọ́ bọ̀wé tọwọ́ bọ̀wé tó jẹ́ kíyàn gbọ́ràn ṣé ìwọ nìkan ló tọwọ́ bọ̀wé ni ṣé èmi náà mi ò tọwọ́ bọ̀wé. Hmm. no but seriously seriously right níbo ló lè wà where can she be. ọwọ́ yín ni màá bèrè. Hmm. Eh, what of that ọ̀gá tó bá or something. Toba toba toba toba. that's true that's true listen there was this time tí èmi àti Kórèdé tájọ rí tó lè send address tó lè tó lè ní àwọn ló send address yìí ah. sí o fẹ́ wọn ní fóònù yìí. mo yọ wá oh my god. yeah Only lè dúró agent try no. nọ́mbà mi. ṣoṣo ti ring. kò connect o. bóyá fún mi nọ́mbà yẹn. ok òun lè. wọn náà pè wọn náà máa ń pè fún mi ò sí bí wà lókè. kò lè sí bí mo mọ. ṣé ó dún. kò gbé e. but but then um, address ẹ wà bí báyìí. Yeah. let's go there now. ah ẹ wo uncle Gabriel ẹ ṣáà mọ̀ pé mi ò ní pẹ́ máa lọ síbi iṣẹ́. èmi náà dé ní class but what of tomorrow morning though. yeah a lè jí lọ láàárọ̀ la. okay oh, eh, just. oh okay ma send ẹ sí yín sí. ẹ eh, wá ṣe tí wọ́n lọ nìyẹn. send the address to me. Ah. ah yeah yeah. Thank you. at least. yeah yeah sense. Oh God, at least that is one way forward. Uh, uh, it's backward. Wà á kàn máa ranjú wọn máa ranjú. Ojú ẹ̀ ni mo. Gbogbo akúlà wà ní. Ìsábà náà mẹ́rin ló ti sọ wọ́n. Àwọn ìdí mi ní super story èdè yẹn jọ ìsábà. Inú ló mọ̀ fi ń ni o. Bí a ti pọ́n ilé o, ó máa yẹ kí ẹ pọ́nra ilé o. Báwo, ọ̀gá ọ̀sán tuale bàbá àgbàlagbà nọmba wa sálàfíà ni aláìsà nọmba wa olóyè kò gba àwọn fọ́níṣọ̀ ó pọ̀ nọmba wa bàbá ìrasà ìrasà. báwo ni ipò bí sí mo ṣiṣẹ́. bàbá ìròyìn pé kí ni wọ́n fún yín bàbá ṣe bó ṣe wà yìí àwọn lọ́balọ́ba ló ń lò ẹ lè rí lè lọ́wọ́ àwọn àdébà chop àwọn olóòrùn àwọn president àwọn chairman àwọn èèyàn ńlá bíi ti yín báyìí mo lè wọ́n pé bẹ́ẹ̀ ṣe wà yìí lásán tó bá ti rí yín báyìí ó yẹ kó máa rí ọlá lára yín lè kẹ́yìn ọ̀gẹ̀ gálà tó ti yẹ yín gbé eléèbó ìwà yìí ẹ bá kàn ra tẹ how to make chair síbẹ̀ bàbá kò ní ìpẹ́ mú ṣù ẹ mú kinní kan wọ́n máa gbé gbogbo ẹ̀ jáde bẹ́ẹ̀ wọ́n máa wọ ẹ̀ kan ó ti yẹ nínú stress. ń yẹn lè. ṣé eléyìí náà tún gbédè nsì kí wọ́n ti ń torúkọ eléyìí. o ní iphone lélẹ̀ iphone x lélẹ̀ ó pọ̀ iphone ló lọ fà iphone yẹn èmi ò mọ iphone rèé. èlò wa ló fẹ́ jùlẹ̀. Ah. ìwà ẹ lásán torí kò jẹ́ two fifty ní ìwé ìwà ẹ two fifty. two fifty kí ni two fifty kìíní èmi ò lè san two fifty mi ní two fifty o jẹ́ san two hundred. Ah, àbá two hundred ẹ ṣe ibo ìwà yìí lásán ó lọ fún àgàn ọkọ tí mo mú fún yín ẹ mo bá lu ẹbọ ìwà ẹ tẹ bá dé abroad àwọn òyìnbó yẹn lọ máa àwọn ń lo àwọn fóònù olóòórùn ojú yẹn máa máa rí bá everybody ojú lẹ máa máa rí ẹ. o fẹ́ gbá mi níjọ́. Ah, bàbá rán mi lè gbá yín àmì ah, lè ṣe rí ẹ̀ fún yín bàbá. gbá mi ni. anyway ó mú èmi náà láti rà ṣùgbọ́n tó bá gba two hundred èmi ni mo fẹ́ sanwó ẹ̀ o torí mi ò fẹ́ yọ ọmọ mi lẹ́nu torí gbogbo nǹkan tó ń ṣe lọ́rọ̀ mi ó pọ̀ ó ti gbọ́ tó bá gba two hundred kí n rà. bàbá kò sí wàhálà abẹ sọ yẹn náà ẹ̀yin náà ẹ kéré inú ayé ẹ lè gba nǹkan tí lọ ó ti lọ náà ni ó ti lọ ìgbà. èmi ò lówó tí kò fẹ́ fún ọ nísìn. bákan méjì ló a máa ṣe o bákan méjì ló máa ṣe number one bóyá kó filẹ̀ tó bá di lọ́la kó wá gbowó ẹ̀ tàbí kó máa mú lọ tó bá ń bọ́ àgbowó ẹ̀ kó mú dání èwo ẹ bàbá kan tó máa ṣẹlẹ̀ ni pé ọ̀la ọ̀la náà pẹ́ jù èmi máa mú wá fún yín lọ́la anytime kò jẹ́ kémi mọ̀ mi máa mú wọlé mi nílé no stress bàbá no stress try me. máa gbówó ẹ lọ ni. no à bàbá kò ṣe bẹ́ẹ̀ mọ orí street ilé à àzọ ọmọ ọgbọ́n ọmọ ògbóró tó bàbá ó ti yé yín. gba lọ́wọ́ mi tó bá dé ọ̀la kò mú wa o gbọ́dọ̀ máa mú wa ó ti wù mí bó ṣe mú wa yẹn o. ó máa kàn yín lára ọlọ́ọ̀ no stress bàbá try lè try lè bàbá ẹ ṣe gan try lè ó pọ̀. bá yá ẹ fẹ́ lè máa tapata sí ọ. Yeah. Ẹ kò sí ìrìn náà. Ọ̀fà kọ́ ilé, ní ìṣọ̀. Kí a lè parí lálẹ́ náà ní ìgbọ́gbọ̀. Ẹ ẹ mo ṣe <laughs> Bottles on me now. Uh-huh. Ọlájì. hello kórèdé kórèdé kórèdé ọmọ mi. yes sir. ṣàlàfíà ló wà ohun ẹyẹ gan ó lẹ̀ ṣé o ṣẹ̀ṣẹ̀ jí ní àbí báwo ni ìyá náìtì ló ṣe náìtì ló ṣe ìyá pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ọlọ́run kún fi sẹ́yìn ẹ̀ mò ń fún ẹ ládùúrà mi o mò ń fún ẹ ládùúrà mi bóyá kí n dẹ̀ kí n pè ẹ́ létà kí n sọ ohun tí mo fẹ́ sọ. ok kò sí wàhálà kankan mo ní ìdíwọ́ náà ni mo ní ìdíwọ́ ni. hello leonid. two thousand dollars tó. Ah. mo ò ní tó yẹn yẹn lọ́wọ́. two thousand dollars náà ni mo fẹ́. Eh, ok um, ok màá tọ́ láti jẹ́ ìtì ẹ̀. kò fi ránṣẹ́ o àṣẹ ni o àṣẹ ti gún o. Uh, titi títí ọ̀la um, alẹ́ ìmọ̀ mọ̀lá màá ti sẹ́ǹdẹ̀ kò ní pẹ́ rárá. ẹ ṣe ọlọ́run àkókò gbàdúrà ẹ ọlọ́run lè dúró tiẹ̀ ṣùgbọ́n iṣẹ́ ọmọ mi màá máa retí ẹ o. ok sir. ẹ màá ṣáà máa retí owó lọ́la ṣùgbọ́n. all right sir. all right Toma! Toma! Apa? A'a bai so. Ah, it's up now. Uh, ah, oh, eh, nothing. um, I mean, just a wonder now. Um, uh, any more package? We get um, packages to come in today, tomorrow. Package with love. Package now, like, you know. mega. package no dey. akilokilo. Kilo, kilo kilo. ah Bokurede ah, no be Wednesday you carry last package and you collect 2k so waiting you need package for i don't understand Waiting you dey use all this money do so you need owó tó Eh, ẹ ah, no mo ah, mo kàn need work kan like eh, extra work kan like èyí solar. so me mọ̀ bóyá tí mo bá lè small package you know bóyá díẹ̀ kí n kò ta ṣo get. kò there is something fishy mi láàkì bó ṣe you are kò me. understand Oh, á come máa wà á máa ṣe gbogbo kinní náà kò yọ lára ẹ kí fi gbogbo owó yìí wo like you don't you don't get mo kàn need the uh, like just a small amount just kó má pọ̀ like a few um, pounds. Eh? you have to slow down. You have to be very careful. What are you doing? Eh? Ṣé bẹ́ẹ̀ ṣiṣẹ́ parẹ́ ni? Àtìgbà tí mo ti wọ̀ ẹ́ yìí package wípé kó ṣáà máa ṣiṣẹ́ yìí náà ni. Kò dẹ̀ yọ lára ẹ̀. Wo um, ọ̀gbẹ́ni o tẹ̀ lè rọ́ọ̀ṣẹ̀ mi tó bá ti lè dúró di bíi next week. Kò sí nǹkan tí mo lè ṣe sí kò sí package kankan lẹ́lẹ̀. Ah. Àbí. Eh, ok, um, jọ mm. eh, ṣé mo lè rí bí a five hundred dollars ya lọ́wọ́ ẹ̀ súnmọ́. náà náà like you know má dá padà náà. má wọrí mi ní dúró di next week tó bá ti ṣiṣẹ́ owó ẹ̀ wá gbowó ẹ̀. kan ṣe náà àrí lára ẹ̀. tọ́ba. Ah. kó bá mi sọ fún pé kò yí sí. Ah. ẹni rí bàbá mi o. Ah kó dákun fún pé ìrìn àjò ẹ̀ mo mo ṣiṣẹ́ kárakára kí n tó rówó kò yé wọn rárá wọn ò mọ̀ ohun tí wọn ò mọ̀ ó ṣàbá wọn. What you know, you know. What you don't know, you don't know. tell Ohun tá ò mọ̀ ó Ilu ẹni. Easy. ilu òyìnbó. Ìlú òyìnbó. Easy. ilu òyìnbó. Ìlú òyìnbó. Easy. Ilu Ìlú òyìnbó. Ìlú òyìnbó. Easy. Ìlú òyìnbó. bàbá mi o kó bá mi sọ fún pàjọ ni mo wà kó sá fún kó ṣe sùúrù ó ṣàgbà ẹni èyí zì. afáfíọ̀nà olóògùn rẹ̀ àwọn kan tí mo kó fún ayáfà pẹ̀lú ìmọ̀ ṣẹlẹ̀ mo ti válù àwọn ọjà yẹn hmm. ìrírí ìrírí ìrírí nílẹ̀ ọjà yẹn rí ìgbọ́jà pé owó yẹn ò orí ẹ̀. mo ti bá àwọn tèmi sọ̀rọ̀ àwọn méjì wọ́n ṣàní ọkàn sọ ọkàn sọ three hundred kejì sọ three fifty but ipò yín sọ pé ó pe o pé ló jẹ́wọ́ ni o mo ní pé ká ṣe ní four twenty. àflo àkò lè work now iye yẹn ti kéré jù mẹ́. mi ò lè parọ́ fún ẹ nǹkan tó ṣẹlẹ̀ mi ò lè parọ́ fún ẹ. No, no, no, no, no. Ah. You don't get it. Like, I need money badly. Four twenty ni ó lè gbé ọjà yẹn jáde. Ọjà yẹn kò sí kankan gara náà. Ah no no, kò lè work. Ogun How can you? lè wọ́n hàn ju hide tó ń sọ yìí náà. Ẹni ìwé ṣá, màá tún bá wọn sọ̀rọ̀. Okay, you know what, Flo? Um, five hundred ni mo o oh, get it like i really need it like that five hundred mo need it buy buy buy buy buy ni i swear wo mo lè anything just see abeg just give me just i need the money now. anything korea. ẹ na. Sure. anything sí wàhálà mo ti ń bọ̀ mo ti ń bọ̀ lọ́dọ̀ ẹ̀ sí mo ti ń bọ̀ lọ́dọ̀ ẹ̀. you dey come my side òkè ah, mo wà nílé máa bọ̀. kò sí wàhálà mo ti ń lọ. òkè náà. mo ṣiṣẹ́ kárakára kí n tó rówó kò yé wọn rárá wọn ò mọ̀ ohun tí wọn ò mọ̀ ó ṣàgbá wọn. What you know, you know. What you don't know, you don't know. Bí a bá ti pọ́n ilé o, ó máa yẹ kí ẹ pọ́nra yín lé o. Àgbà kì í wà lọ́jà, kó rí ọmọ tuntun ó wọlé wọ́n ń rí. Kí ló adé tẹ́fẹ́ yàgbáyà? àwòkọ́ṣe ló yẹ kẹ́jẹ́ àwòkọ́ṣe ló yẹ kẹ́jẹ́ o irú òbí wo lẹ́yìn fẹ́ yà ẹ̀ ń parọ́ tọmọ nítorí pé ẹfẹ tẹgbẹ lọ́rùn kárí mi kárí mi bá mi jẹ ah! bàbá aláṣejù aláṣejù bàbá aláṣejù aláṣejù ẹ dákun ẹ mọ ṣàṣetẹ. kórèdé ọmọ mi ọmọ alálùbáríkà òní tẹ òní tí òní daṣọ àbùkù búra. Yes sir. kí ló ṣe wọn tó rí báyìí mo ti gẹ̀ẹ́tì owó yẹn bá ṣàdé ẹ̀sìn mi bẹ́ẹ̀ sà fẹ́sì láàárọ̀ la máa ṣàdé ẹ̀. Ah, ah, ah, ẹ̀tọ́ ni ìwé mímọ́ méjèèjì náà ló sọ bẹ́ẹ̀ wípé ọmọ tó bá lówó lọ kó tọ́jú àwọn òbí ẹ̀ àti ìyá àti bàbá yẹn lálùbáríkà fi wá ẹ̀ lọ kò ṣe é ọmọ àtọ́jú ẹ̀yìn náà. ẹ jẹ́ mi. I don't understand nǹkan tó ń ṣe mí. Ikọ́ ń ṣe mí. Ìwà òkè. Torí pé ẹ fẹ́ tẹ́gbẹ́ lọ́rùn. Kárí mi, kárí mi, bàjẹ́ mi jẹ́. Òní rẹ̀, kàkàkó rẹ̀ kò rodò, kò fowó ẹ̀fẹ̀ gbéra. Mo ṣe gbọ́ sá. Thank you, my darling daughter. I'll shake. I'll send you. Yes, sir. Take good care of yourself. Oh. Bye. Ó dàbọ̀. Àwòkọ́ṣe ló yẹ kẹ́ jẹ́ ah. Nítorí pé ẹ fẹ́ tẹ́gbẹ́ kárí mi kárí mi báyé ẹni jẹ́ Baba aláṣejù aláṣejù bàbá aláṣejù. bí ayé yìí wá dì. ẹ̀mí ọ̀rọ̀ náà. láyé yìí lọ́nà mo lẹ́ni ọ̀rẹ́ dà kó má fi bínú ẹni àgbẹ̀bí níbi ó dání ìyá mi ò bàbá. wọ́n tó ń bá mi pò mí understand yẹ ò ń kó èrè mi lórí nǹkan tí mi mọ̀ kankan pa ẹ̀ ní humanity nípa ọ̀rọ̀ kóredé náà. ọ̀rẹ́ wa ó tún ń dìnnà yìí ó dáa n tí mo bá wà ni pé wọ́n ṣe máa use kóredé ní detention tó wà nílùú òyìnbó ìyẹn ni kò bá wa ṣọ̀wọ́n ẹ̀ sìn. wọ́n ti máa release kóredé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni níbi tẹ̀sán tó wà nílùú òyìnbó èmi gẹ́gẹ́ bí inspector tó wà ní ìcháàjì kéèsì ẹ̀ lọ́wọ́n àbí àbí kí nìkan tó fi ń lọ mí yìí náà and then jẹ́ kẹ́mi sọ kínní kan fún ẹ o ọ̀rọ̀ kórèdè yẹn dò èmi ò tí ì lọ́wọ́ sí àmọ́ yàn Yorùbá sọ wípé ẹnikẹ́ni tó bá ń yọ lẹ́ẹ̀dà ohun burúkú máa ń yọrù wọn ṣe ni bàbá kórèdè Àjàní ó ti dalẹ̀ possibility wà kọjá pé àwọn tó láyé ni wọ́n kàn ń bínú tèmi rẹ̀ tí ò fọwọ́ sí. ṣé pé pẹ̀lú ìtòṣẹlẹ̀ ìwò tí ìbínú rárá. ọkọ ọdún ìbínú náà mi ò tí ì sẹ́ni tí. o ti gbàgbé pélé ìlà àtijọ́ sọ̀rọ̀ tí mo wá báyìí lórí ọ̀rọ̀ pé òbínú lọ ń jọ sí ní bíi apalọ̀ tó ń sọ fún mi wípé tó ń pàwòwe àti wáyé onínú ògùn ibi tó wọ mọ́tò dé afẹ́ ah, ah, kí ló fẹ́ gbà nù ọ̀rọ̀ yìí mo jẹ́ kí n sọ fún ọ ọjọ́ tó ń pàkọ́ ọ̀rẹ́ gbogbo wa lè jí ń pa. èmi ti rò pé bí falẹ ti ṣe kú yẹn òwe máa kú ní nàìjíríà ni mi mọ̀ pé bàbá falẹ ti fọmọ sílẹ̀ inú mi dùn ọmọ gidi ni ó we ó ti yẹ àmọ́ jẹ́ kí n sọ kí nìkan fún ẹ ọmọdé tó sọ̀kò lágẹmọ ọmọ yẹn ò ní kú o kò dẹ̀ ní rùn àmọ́ màmá pọ́n lásọ ni níbo ni bẹ́ẹ̀. ẹnu ọ̀nà ilé ẹ̀. mo fẹ́ kó gba rẹ̀ jáde padà inú ti fẹ́ máa bí mi mi dẹ̀ fẹ́ sọ̀rọ̀ burúkú jáde. jáde jáde ṣe rí gbogbo èèyàn kọ́ lórí ọ̀rẹ́ yíyan eléyìí tí mò wo yìí kò kí ṣe ọ̀rẹ́ gidi ah, tó bá dẹ̀ sọ́ra gan wàá forí kó nínú ọ̀sán tó wà lẹ́yìn. hello Ajani owó tí mo ní ni mo fẹ́ yẹ ẹ yìí o á dẹ̀ bẹ́tà kó gbà kó lu dáadáa lọ bẹ́ẹ̀ bàbá tọ́lá ni o lórí ọ̀rọ̀ ọmọ ẹ̀ kórede tó ń ṣe wọ́n wọ́n lamẹ́ríkà mò ń sọ fún ẹ ńgbà yẹn ẹ ṣe sùúrù ẹ má jà ẹ òun náà a sọ fún títí ẹ ká gidi borí fi fáànù taiwan ẹ gbọ́ òun ló délé yìí lọ bẹ̀ bàbá ṣó ti gbọ́ èmi ò ní kó lọ jà ń bẹ̀ o mi ìran ẹ pé kó lọ jà mí ìdẹ kò dẹ̀ rán mi sí ẹ o ṣùgbọ́n mi yín lajúlẹ̀ kí nǹkan máa bàjẹ́ kí má gbé gbèsè àtúnṣe àtúnṣe lè tèmi ṣe yìí lọ́gbọ̀n kẹ sẹ́tù làmíkébìlì kí wàhálà tó wà nílẹ̀ tán mi ní sọ jù yín lọ. akọmu akọmu bọ́tà wa ń bí àṣírí ẹ̀ ti tú kò sí tó bò lábẹ́ ọ̀run o ṣé o mọ̀ kò sí kankan tó bò lábẹ́ ọ̀run ìwọ ìwọ lè lórí láyà ìwọ lè ṣe mí ó lè ṣe mí. ó ń lọ nà ọ́ sèmi látara àwọn ọmọ mi o fẹ́ sọ kóre dé dìdàkudà àṣírí ẹ̀ tú mo ń wọ́ndà náà ah ọlọ́run ìjà ìlara ò máa ń tán bọ̀rọ̀bọ̀rọ̀ hmm? à ń jù wọ́n máa ṣe wí o ìwọ lára ẹ ní. kò dẹ̀ sí nǹkan kan tẹ̀lé fi pọ̀ sí mi. kádàrá tèmi nìyẹn. kò sí nǹkan kan tẹ̀lé fi wá ṣe kò sí nǹkan kan tẹ̀lé fi wá ṣe. ọlọ́run ní ká ju ẹ lọ àlẹ́ ti ju ẹ lọ what what is your problem. bẹ́ẹ̀ ni. nǹkan tí pọ́pọ́sí mi rántí fi sí ni pé ẹni tó bá ju ni lọ ó lè ju ni nù. dánú dánú. sẹ́ni dádì mi jù yín lọ ọ̀dẹ̀ máa jù yín nù tẹ́ ẹ bá fọwọ́ síbi tó Àjàní bàbá tiẹ̀ ju èmi lọ. láyé yẹn má sọ pé Àjàní bàbá tiẹ̀ dẹ̀ ní. Àjàní ò sọ fún gbàjọ ṣe kékeré ni. ṣe mi ò wá ju ẹ lọ ni. ọdún kan. Ah, ẹ lọ rà lọ́jà tó bá jẹ́ pé oṣù mẹ́fà. o ò dẹ̀ bú kú òun bẹ́ẹ̀. àbúrò mi ò tó bá wà pa tó ah, bá fún mi lọ́pàá. tó bá fọ́. ó fẹ́ mi. tó bá tó bá tún ayẹ̀wò àlùlẹ̀. mi fẹ́ mú ẹgbàá tẹ́fẹ́ wá tẹ̀ nílùú lẹ̀ àwọn tàlẹ̀ ń bá ṣe. Àjàní bàbá kórede. yes ìwọ àtọmọ rẹ lanu pàkàpàkà sọ̀rọ̀ sí mi. bẹ́ẹ̀ ìwọ ni. bàbá rẹ bá fojú sunkún wọ. èmi tẹ́mi bá wá. kò sí kankan tẹ́fẹ́ ṣe sẹ́ni ogún ọdún lé ní òkè gbọ́yìn. tí o bá tún mú ìkún mo fẹ́ na ọmọ mi tí kan ẹyin ò pẹlẹbẹ kó pè mí lọ́mọ àgbẹ̀. ọ̀dà èmi ni mò ń ṣe pé. mo kàn wá wọ̀nà ni mo wá ṣe kí ni mo wá wọ̀nà ah! mo fún ẹ ní ìkìlọ̀ tí n bá tún rí ọwọ́ ẹ tí n bá tún rí ọwọ́ ẹ tí n bá tún rí ọwọ́ ẹ. Ah! <laughs> bàbá mi tẹ̀wé ní. kò sílẹ̀ back to sender lọ́rọ́ ẹ bó ṣe wá ẹ back to sender. Ah, ọmọdé sọkò lágẹmọ ọmọ òun ò ní kú kò sì ní rùn àmọ́ yóò mọ pọn lásán ni. àwẹ̀ you better be careful. baba i love you ọ̀rẹ́ mi àwọn ilé ẹ̀fẹ́ rí bẹ́ẹ̀ ni bàbá ẹ gbà mí kí ló dé. ẹ ọmọ mi tí mo bọ̀rọ̀ ẹ̀ wá ń jọ́sìn iṣẹ́ tẹ́ fún mi ó ṣiṣẹ́ ní gidigidi. àdùpẹ́. àmọ́ nísìnyí ọmọ yẹn wá ti wọ problem. Hmm? Ah, ó ti wà problem ó wà láti mọ́lé àwọn ìjọba lọ́hùn ah! ó fẹ́ gbé lọ́kọ̀t. problem ò ní o. Eh, bẹ́ẹ̀ ni. kí ló ṣe. problem náà ni pé bí ẹ̀sùn tán fi kàn án bí kó jalè kó mú kan mọ́ kan ó fẹ́ jalè àbọ̀ jalè gangan. ó jalè gangan ni bàbá ó jalè ni àṣé gbogbo àti bá ti béèrè owó lọ́wọ́ ẹ̀ yẹn tipátipá ló máa fi wo owó yẹn ó ṣẹ̀ṣẹ̀ ń jẹ́ kó yé mi bí kó ń jalè àbí kó ń lọ ṣàpòrọ̀ bíi jìbìtì bíi nǹkan kan ni. ìwọ lọ rán lólè. Ah, èmi lọ́nà wo bàbá. nígbà tó ní là bàbá wa ṣe nǹkan fún ọ nítorí pé ọmọ òtọ́jú rẹ tá a ní kọ́ ọmọ fi béèrè nǹkan nígbà tó o bá ti fẹ́ lo nǹkan kọ́ ọ sì béèrè níwọ̀nba sáwa ni kò fi ní láàánú ṣé kò mọ̀ pé bọ́ ọba ti ń béèrè lọ́wọ́ rẹ̀ ń bí ọba ní yọ wà lọ́rọ̀ yàn ni ìwọ lọ là. gbogbo àwọn nǹkan tí wọ́n ń gbà lọ́wọ́ rẹ̀ ń ìwọ ọ̀fi ṣe nǹkan kan tí ó tún máa mú wá fún wọn ni èmi kàn ń gbé mò ń jẹun ọmọ kí n máa fi ṣe fàájì ni. ọ̀ ń jẹun ọmọ ẹ kò sígbà tó ọ̀nà eré bá jẹun lọ́gbọ́ ẹ̀wọ̀n náà lọ́wọ́ torí jẹkújẹ lọ́jẹ yìí. ẹ jọ̀ọ́ ẹ má bínú bó ni ò ṣe ní ṣẹ̀wọ̀n ni mo bá wa torí ọlọ́run ẹ jọ̀ọ́. kò sí bí ò ṣe ní ṣe o ah. hmm. àbí ṣé àwọn èèbù a máa gbọ́ ẹ má bínú. Ah. kó má ṣẹ̀wọ̀n èmi rò pé àlè dọ́gbọ́n sí bàbá torí ọlọ́run ìfọlọ́run bẹ́ẹ̀ bá dọ́gbọ́n sí ẹjọ́ kò ṣọgbọ́n kankan rárá. Ah, yanyan ah. yanyan. ọmọ pé ńgbà tí wọ́n ń béèrè lọ́wọ́ rẹ̀ ń bí ọba ni yóò wà lọ́ràn yàn díẹ̀ díẹ̀ ló yẹ kó máa béèrè tàbí kó o béèrè nǹkan gbòógì kan tí ìwọ náà ò fi ṣe nǹkan tí ó máa mú wá fún ọ bí. èmi kàn ń ní pé mi fẹ́ dé mi fẹ́ dé mi fẹ́ dé. èmi fẹ́ dé èmi fẹ́ dé ńlọmú ẹ̀wọ̀n náà déhùn wo yóò ṣe ẹwọn yóò ṣe ẹwọn àfi táwọn èbó bá ń gbọ́ ẹ má bínú ló kù wọ́n yìí gbọ́ wọ́n yìí gbọ́ ìyẹn yánà ah, ìyẹn ó sì jẹ burúkú sí wọn náà la. bàbá ẹ sọ fún mi pé díẹ̀ díẹ̀ ni kí n máa béèrè ni. gbólé èmi ni wọn sọ fún ẹ pé díẹ̀ díẹ̀ ṣé wọn sọ fún mi pé ọmọ béèrè hàwùhàwù báwọn ngbà mo ti rí ọ náà mo ti mọ̀ pé ọ̀ọ́ni rówó ọ̀ọ́ni rówó bọ́ọ̀ ṣe ń gbà ọ̀ ń ṣe sìnà. kàn ní tó bá ti dọ́wọ́ mi kó tó ṣàfihàn. irọ́ ló ń pa ọ̀nà síbi tó ti ń kọ́ọ̀mù lórí àwọn obìnrin. gbogbo ẹ lọ ṣe ẹ nìyí ni wọn ṣe sí fún wa máa lọ báyìí. ẹ̀yin jẹ́ kínní kan gbẹ́nu wá fún ọkọ lè ráyè fi sùn níbí. ẹ dákun sáwọn eégún ti múra tán àti àwọn ọ̀rẹ́ rírẹ̀ kí ni wọ́n fẹ́ fi ṣe. Ah, àwọn ọ̀rẹ́ kan wà nbẹ a máa fi ń yọ ojú kòkò kúrò lójú olè ni. o. mo rò pọ̀ pé gún ṣeré jáde ni. ọ̀tẹ̀ lè rí mi náà torí mi ọmọ ọmọ ẹran lọ ẹ̀wọ̀n gbowó ń ṣèṣe kú ṣe ní àyè bọ̀ ṣe rírì ń wá rí fìlà bí ọmọ ọmọ ọdún ó yẹ kó ṣe inú ẹ̀wọ̀n àwọn aláṣejù bàbá aláṣejù aláṣejù ẹ dákun ẹ mọ ṣàṣetẹ ọwọ́ díẹ̀ díẹ̀ lára ń fẹ́ ẹ pọ́nra nílé o bá a ti ọwọ́ díẹ̀ lára ń fẹ́ sẹ́. Hello, Gabriel alfa nípa ọ̀rọ̀ kúrẹ́dé. kò fífọ̀ wa báwo báwo ni o ṣe lè fífọ̀ wa ah, ah, ṣé lọ́ọ̀yà ò tíráì rárá ni àbí báwo. bẹ́ẹ̀ni. ẹ o máa ṣe what. ó máa ṣe wọn. ẹni bá rí bàbá mi o kó dákun kó bá mi ah. sọ fún ah. pé àjò ah. rẹ̀ lọ́wọ́ irú step wo ni mo take torí bàbá wọn àfìgbà tí mo fi tèmi kó bá ọmọdé yìí po. ẹni rí bàbá mi o kó dákun kó bá mi ṣàlàyé fún pé ìrìn àjò èèmọ̀ má tẹ̀lé yọjú fún ìrìnà rẹ ní kọ́tù mo ti ń bọ̀ ni mi ti ẹ̀fẹ́ níbo tó jọ yín rárá ẹ lè gbọ́ra yín rẹ̀. ọkùnrin bro ẹ ní bínú ni bọ́ a lè wá o. kí ló dé. ah ṣé kán wá arrest wa ni. àfọlọ́ọ̀sìn yìí lọ. bùdín ṣé wọ́n ti wá sentence ẹ̀ nìyẹn ni how many years ló fún. wọ́n fún ní uh, five years ló fún. Ah! lẹ́yìn five years ni wọ́n á deport ẹ̀. Ah! jésù jókòó ah, kòrèdé kòrèdé. àfìgbà tí kòrèdé kò bá rẹ̀. bàbá dáadé ẹ pé mi lánàá a jọ sọ̀rọ̀. okay. Um, you can't even believe what daddy said to me. kí ló sọ bàbá yẹn pé àwọn fẹ́ pé kó ilé òní tọ́jú àwọn ni nítorí bí ó kọkùnrin ń kówó fọkùnrin ìnáwó so nítorí ẹ̀ ọ̀rẹ́ wọn kan mú ọbẹ̀ kan tí wọ́n á ṣe ṣe nǹkan kan bí ń wọn èyí bá béèrè one million dollars lọ́wọ́ ẹ̀ máa fún wọn lẹ́sẹ̀kẹsẹ̀ ní ah. nǹkan tí kóde fi ń jalè tó ń ṣe oríṣiríṣi tó ń ṣe nìyẹn. Ah, listen èmi náà sọ bẹ́ẹ̀ ah. kórìdé ò sọ ọmọ bẹ́ẹ̀ kò ah. in fact kò ń jáde kò ń rìnrìn kò rè kò jalè rí mm. from the house to the church akáwékáwé kò tí ẹ̀ ní jáde mm-hmm. ó dẹni tó ń jalè i said it ah ah oh god. Oh but ẹ dúró náà ṣé àwọn parents kan ṣì wà tó máa ṣerú nǹkan báyìí fún ọmọ títí wọn ọmọ hmm. tó bí. girl it's called life. ha chọ́ọ̀chì gan ni mi lọ báyìí bí lọ rí pásítọ̀ mi gan nǹkan tí mi bí lè pé there is no problem without solution True. Mm. i'm sure that God will still take control over this hmm. case so hmm. the lọ ṣe ń nìyẹn so ẹ̀dá I pray ọ̀rẹ́ yìí ọ̀fọ́nà sí i ẹ̀yìn ọ̀fọ́nà sí i ẹ̀yìn ọ̀fọ́nà sí i dá ẹ pray ẹ̀hẹ̀n máa sọ fún yín nìyẹn. I òní ṣe gbogbo wa ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ o. jókòó hmm. jókòó. Ha! So, Lawyer, what are my options? Mr. Gabriel, um, after reviewing your files um, for, um, let's see, Miss Corriday? Yes. Um, you plan on marrying her, right? And you are a U.S. citizen? Yes. Well, this is a really tough case. It looks like she was convicted of uh, crimes involving controlled substances. Uh, it's going to be a tough fight to keep her in the country, but I will do whatever it takes to make sure we get this done. But you have to be willing to go through the process with me and also pay all legal fees, and that could run up to a few uh, thousands of dollars. Are you willing to go through that? Yes. Yes. Well, like I said, this main criminal, the mastermind behind this crimes was a man that she was living with and it looks like she committed most of the crimes under duress. And I think we can have um, for her that you no, know, this was done not out of her own volition. So if you're willing to run this fight with us, you know, with me, and you know, you and I, we work through this. We will get her out uh, soon. Yes. Well, I guess I should say thank you. We'll, we'll be there. I'll be there with you all the way. Omi amúdùyé oyé inú ló mọ̀ fi ni o. Bí a bá ti pọ́n ilé o, ó máa yẹ kí ẹ pọ́nra yín lé o. Àgbà kì í wà kórí ọmọ tuntun ó wọ́ ni wọ́n ń wí. kí ló á dé tẹ́ ẹ fẹ́ yàgbáyà. àwòkọ́ṣe ló yẹ kẹ́ ẹ jẹ́ àwòkọ́ṣe ló yẹ kẹ́ o irú òbí wo lẹ́yìn fẹ́ yà ẹ̀ ń parọ́ tọmọ tẹ́bí nítorí pé ẹ fẹ́ tẹ́gbẹ́ lọ́rùn. gbogbo bíi tẹ́jú wẹ̀ fún mi ibẹ̀ náà ni mo gbà mo dẹ̀ ti dé sport tẹ̀sọ̀ gangan ẹ sà five years èyí lè máa five years compare nǹkan tó máa ṣẹlẹ̀ ládùúgbò kan báyìí gbogbo ọ̀nà ẹ igbó ni ibi kékeré tó tún wà mẹ́wọ́n ti fi kọ́lé ibi tẹ́jú wẹ̀ fún mi gọ́gọ́gọ́gọ́ igbó ni gbogbo ẹ̀ báyìí mi ti ẹ̀ lè locate ẹni tí tẹ́ ń sọ báyìí ẹ̀ street yẹn náà ni mo wà ọmọdé wọn bí five years ń sọ you are a bastard God will judge you ṣé five years yẹn tẹ́tí fi nǹkan síbì kan ni mo ti fẹ́ lọ mú níbi tẹ́fi sí nígbà tí n yàrá màá túbọ̀ máa wà sáà màá máa wà. agbébínibí ìyẹn dání mo lẹ́ni ọ̀rẹ́ dà kó má fi bínú ẹni agbébínibí ó dání yọmi ò bàbá lóko ẹrú kó mi yọ lọ́mú nísìn yọmi ò bàbá. pamọ́ ẹnìkan ìmọ̀ ara ẹni nìkan ìyẹn ló ń bẹ láyé wọn. wọ́n bá ẹ tán ò pé kọ́ má ṣe ẹni jàmbá. kábíyèsí dákun yàmìyà wọ́n o torí kárí mi kárí mi. tiẹ̀ ti bàjẹ́ ẹni títí yẹ ti dàrú kò ní kò náà má ti wá ẹni títí yẹ ti jóná ẹni títí yẹ ti bàjẹ́ o. ẹ̀yà ara ọba tí ẹ tẹ̀lé bí ká lọ́mú ti lọlé o àti ìdùn ó dùn kàn máa ẹ mo kọ́ pẹ̀lẹ́ sí mi mo wá mú kọ́ pẹ̀lẹ́ sí láti mo ti gbàgbé ọmọ ogun sí patí àfi kí ṣé kí n jẹ kọ́ọ̀pù ni pípípí alálẹ́ ẹkú lé o mo ti délé rán tíkẹ́ẹ̀tì fún mi bàbá yín fẹ́ wọlú lé. irú ṣẹlẹ̀ kò má sí kan tí ojú èèyàn lè rí kẹ ẹ nínú Amẹ́ríkà tá a wà yìí ìgbà ó kúrò lé lọ́gbẹ́ tọ́lẹ́tì kúrò ní bedroom lọ́gbẹ́ sínú dání. Ah. kí lélẹ̀. ta ló tún lè rù. kí ah. n tiẹ̀ fẹ́ wuli. Ah. ẹ̀tọ́ ẹ̀ tún wá lórí láyà ẹ tún fẹ́ tì mí mọ́lẹ̀ tún wá lọ fi kọ́kọ́rọ́ sínú olè. ẹ títí ẹ ti dàrú. kòníkòná ti wá. ẹni títí ẹ ti jóná. ẹni títí ẹ ti bàjẹ́ o. kòníkòná hello hello. hello daddy. ah Kórèdé. yes Kórèdé ah ah ah Kórèdé pẹ̀lẹ́ ṣe dáadáa ló wà. mo kàn fẹ́ sọ fún yín pé mo ti mo ti jáde kúrò lẹ́wọ̀n ni. ah Kórèdé àti ìbànújẹ́ àtùdùn ni mo fi gbọ́ ohun èyí mo bẹ̀ nítorí Ọlọ́run gbogbo nǹkan tí mo bá ṣe fún ẹ foríjì mi. ṣàánú mi kò yé mi ní ṣàánú mi. jọ mo bẹ̀ mo folódùmarè mo fi bẹ̀ dáríjì mi dáríjì mi bí mo ṣe wà ẹlẹ́ṣẹ̀ ni mí mi ò pẹ́ ẹlẹ́ṣẹ̀ ni mí níwájú ẹ àti níwájú Ọlọ́run ah, ẹlẹ́ṣẹ̀ ni mí kórè dé èmi ni mo bí ẹ ká gbọ́ pé àtọ̀ mi náà ni tiẹ̀ ti bàjẹ́ irú ayé wo ni mò ń gbé. ibi gan-an bí mo ṣe wà ọ̀rọ̀ ara mi ò yé mi. mo ń tọrọ aṣọ wọ̀ ni ọ̀tọ̀ tó máa fún mi bùbá ọ̀tọ̀ tó máa fún mi ṣòkòtò. mo fẹ́ kẹ́ mọ̀ pé gbogbo nǹkan tẹ́ ṣe sí mi I forgive you. bí mo ṣe wà yìí gan-an. mi ò tí ì jẹun alẹ́ yìí o pé mo ti ń jìyà ẹ̀ṣẹ̀ mi olè ni mí ọ̀kánjúà ni mí aláìnítẹ̀lọ́rùn ni mí aláṣejù ni mí. lójú kòkòrò ni mí gbogbo ìyà irú èèyàn bẹ́ẹ̀ lọ́lọ́run fi jẹ mí mo lè gbà fọ́lọ́. nítorí pé èmi ni mo fà á àmọ́ mo wá tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ ẹ̀ jọ jọ torí ọlọ́run dáríjì mi kórèdé dáríjì mi. dádì mo ti dáríjì mi. ah o ṣe o ṣe o ṣe kórèdé mo ṣe é mo ṣe mo ṣe ẹlẹ́dàá ẹ. I have forgiven you. Jọ̀ọ́ forgive me forgive me forgive me for God's sake jọ̀ọ́ torí Ọlọ́run. Dádì, mo ti dáríjì. Ah! ọmọ tí mi bínú ni mo mọ ọba tí ẹ jẹ́ ìjọ torí Ọlọ́run ó dáa ó dáa màmá retí kọ́ọ̀lẹ́ ó ṣe ó dàbọ̀ inú ló mọ̀ fi ń ni o bí a bá ti pọ́n ilé o dáríjì mi ọlọ́run ó máa yẹ kí ẹ pọ́nra yín lé o àgbà kí wá lọ́jà ọ̀fọ̀ ọmọ tuntun ó lè sọ dárí jì mí. kí ló adé tẹ́ fẹ́ yàgbáyà àwòkọ́ṣe ló yẹ kẹjẹ àwòkọ́ṣe ló yẹ kẹjẹ o irú òbí wo lẹ́yìn fẹ́ yà ẹ̀ ń parọ́ tọmọ tẹ́bí nítorí pé ẹ fẹ́ tẹ́gbẹ́ lọ́rùn. Carry me, carry me, carry me. She's freaking thief! She's a thief! In my house, she stole all my valuable items. I'm scared. I'm calling the cops. She stole my, she stole my watch. She stole my whole. Oh, ọ̀rẹ́ dé ọ̀rẹ́ ni mo ṣe. Tí mo kúkú wá ṣiṣẹ́ fún ọ̀rẹ́ mi. Ló wá lọ jí seven thousand. Ah! Kárí mi báyé ẹni jẹ́ bàbá aláṣejù aláṣejù bàbá aláṣejù aláṣejù ẹ dákun ẹ mọ ṣàṣetẹ ọwọ́ díẹ̀díẹ̀ lára. yọmi ò bàbá lóko ẹrú kó mi yan lọ́mú nísìn yọmi ò bàbá lóko ẹrú kó mi yan Mami. Ha! I said you should leave. It's a one leaf. fool. Get! Get! Get! ẹ wọ ma excuse me ma ẹ with due respect and diligence ma ṣe àbúrò I'm dàpọ̀ wọn ti yàwó. kí your way. é o mú gbogbo nǹkan pátá o dàrú you've broken so many things my bedroom is in a mess and look at your bedroom. at this point I need ìdásí to tọrọ àwa mọ́ you ti sún mi mi Yes. Lédè, Lédè, Lédè. Irema, calm down o. Looking at your face, mo rí pé kì í ṣe pé nǹkan kan ṣe é. Leave! Leave! Leave! Leave! I love you so much and you know it. I love you too. Then... But àbàwọ́n kan wà lára mi. That's why I don't want to give any man chance for now. Ọmọ tó ní ọ yọ sí ọ lójú àlá yìí ọ wà kàn. àmọ́ mi it's not fair ó lè ṣe máa dá mi padà sí psychiatric hospital. psychiatric hospital is not meant for mad people. àgọ́dílé ṣé ká wálé o. ṣé o ṣe ń dẹkùn lẹ́sùn. ẹ ṣe bá mi wá solution sí i bí kò ṣe mú ìwà yìí ayé mi ti bàjẹ́ gan-an. kò lè rọgbọ́n fún ọ ò lè wà láyé kó máa kí wọ́n máa bàjẹ́ náà o. Eh? tí ẹ bá ti lè dá mi padà sí psychiatry mo máa para mi sí yín lọ́rùn and that is fine now. tó ṣe yín ṣe báyìí ní kò kọjá fámílì wa ní ò lè o kó má lọ. kí má lọ bù yín jẹ àbí. kò lè sọ bẹ́ẹ̀. Eh? You are not responsible as a man. Ọ̀dọ̀ pọ̀ ọ̀dọ̀ pọ̀ ọ̀dọ̀ pọ̀ you are responsible. Ẹ ṣàwùsù, bá mi ẹ ṣàwùsù. Ṣé ẹ ọ ti parí? Àmọ́ bàbú. Sàṣù. Wàhálà wàhálà. Ṣé o nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀? Àǹtí, I love her. So if you love your wife sincerely, then you must make a balance. Ọkọ mi ò mọ̀ yàtọ̀ nínú ìgbà tí òun single àtìgbà tóun wà married sùúrù la fi ṣọkọ obìnrin o kí àwògé wúrẹ́ kọ́kọ́ jágùn tán òun ló ní ilé ayé o. Ah, ó dà pé ìrọ̀rùn temperature ah, ẹgbẹ́ báyìí náà ah, ẹ ṣọ́ pé ìrọ̀rùn temperature òkè. I think I, I'll be, I'll be, I'm fine. <laughs> Push. Everyone push me. Ow! ẹ mọ̀ mọ̀ jẹ́ kí frustration àbí depression kọ́mọ̀ tí láti mọ̀ sọ pé ṣe dandan nílé ayé tá a wà ní nígbà tẹ́yìn náà mọ̀ pé ẹ mọ̀ wálé ayé ẹ̀ nílé tó wá ẹ̀ ṣe fi aṣọ lálẹ́ kí a mọ̀. torí ẹ lọ pọ ẹjọ́ tó bá mi sọ̀rọ̀ kó mọ mi àbí. àti ekú tó bá lẹ́fẹ̀ẹ́ gbẹ́. Marry me like this. Marry me. Put me down. Put me down. Yeah, yeah, yeah, yeah, yeah, yeah.

cell for good four years ẹ wá sọ fún mi wípé ọlọ́run fi mi pamọ́ ni kí mo ṣe fún ọlọ́run yẹn tó fi fi mi pamọ́ síbẹ̀. ṣé bó ṣe máa ṣiṣẹ́ bíi workaholic náà rèé tó bá ti lọ hospital tí. mo ti sọ fún time without number pé kó yé máa disturb ara ẹ stop dreaming kò sí nǹkan tí mo fẹ́ fi ẹ́ ṣe. wedding tèmi mọ̀ ẹ̀ kan ṣoṣo lobìnrin máa ń ṣe wedding ní ayé tó bá wá. dádì ẹ jọ̀ọ́ ẹ má mú Táyọ̀ kúrò ẹ má separate èmi àtàbúrò mi ẹ jọ̀ọ́. bọ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀. ẹ kì í ṣe ọmọ gidi ẹ ẹ orónú ẹ ó ju tẹjọ lọ kò ń ṣọmọ tó gbọ́dọ̀ padà sínú ìlú. I want her to suffer just like I did. Are you insane? Settle down. Everything is going to be fine. Um, Daddy, I'm getting jealous. I mean, she, she don't need to be money for me, don't come back to Germany because of her. Why, why is she treating me like this? tí bá ti fẹ́ consider ẹni ọkùnrin not you. Kilo ló ṣẹlẹ̀ kini kí ni nǹkan tó ṣẹlẹ̀ tí gbogbo You are getting something wrong. I'm not getting anything wrong! Ouch! Ah! Ọ̀daràn ah, Táyọ̀ ó ti fayé mi jẹ́. Mo ti ń consider. Irọ́ irọ́, ẹ má consider ẹ̀. Bí ọkùnrin máa sùn lérò bẹ́ẹ̀, kò yàtọ̀ sí èèyàn tó ń sun orí àkìtù. bámú ni wọ́n fẹ́ yó wọ́n ò kọ́ bébí ń pamọ́ ẹnìkan. títí ẹ ti bàjẹ́ ẹni títí ẹ ti dàrú kò ní kò náà má ti wá ẹni títí ẹ ti jóná ẹni títí ẹ ti bàjẹ́ o. China.